àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ a kú oṣù tuntun a sì kú iṣẹ́ òní tí ń ṣe ọjọ́rú ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2024 àgbéyẹ̀wò ìròyìn la tún wá sí ojú ìwòran ní àṣálẹ́ òní látìkọ́ ní Yorùbá Broadcasting Network YBN látẹnu Margaret Bassey Kazeem àmọ́ ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn aláṣẹ Tinubu ti ṣetán láti lọ fún ìsinmi ọlọ́sẹ̀ méjì nílẹ̀ gẹ̀ẹ́sì àwọn òṣìṣẹ́ kò rojú sí àṣẹ ìjọba àpapọ̀ láti dáwọ́ títa àwọn ìrẹsì ẹlẹ́dínwó dúró náà ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ àtúnṣe òpópónà òní kìlómítà méje ti èkó Ṣàngó sí abẹ́òkúta ní wàràǹṣeṣà àjọ tó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà lókè òkun nidcom gba àwọn ọmọ nàìjíríà tó wà nílẹ̀ nábánóòní lámọ̀ràn láti fi orílẹ̀-èdè náà sílẹ̀ náà wọ́n ti sọ abọ́dúnrìn àbòzò sí ẹ̀wọ̀n ọdún mẹ́jọ eight years fún lílu jìbìtì ilé tówó rẹ̀ jẹ́ méjìlélọ́gọ́ta mílíọ̀nù sixty two million naira lẹ́kọ̀ọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa ti ṣàfihàn ìwé àbádòfin rẹ̀ láti kọ́ fásitì ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbìn funab sí ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti sọ bàbá ọdún mọ́kànléláàádọ́rin kan seventy one years torúkọ rẹ̀ ń jẹ́ Sule Adéọlá sí ẹ̀wọ̀n gbére fún gbígba ìbálé ọmọ ọdún mẹ́wàá àwọn àádọ́jọ one fifty ènìyàn dàwátì bí ọkọ̀ ojú omi ṣe dànù ní ìpínlẹ̀ Niger ICPC ṣàwárí owó tó jẹ́ bílíọ̀nù mẹ́tàlá náírà thirteen billion naira tí àwọn kan jí kó lọ́pọ̀ ìjọba àpapọ̀ nínú oṣù kẹsàn-án tá a lò kọjá yìí nìkan wọ́n ti lá ọ̀gbẹ́ni ẹni ọdún méjìlélógójì forty two kan mẹ́wọ̀n lórí ẹ̀sùn fífi ipá bá ọmọ rẹ̀ lò ní ìpínlẹ̀ èkìtì wọ́n yí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òròyìn míì náà lájọ wá sóde ní àṣálẹ́ òní nígbà tá a bá padà dé ẹ máa jẹ̀gbádùn wọn lẹ́kùnrẹ́rẹ́ à ń padà bọ̀. àwọn ọkọ̀ akérò lálá gígùn méjì ni wọ́n mà ti ṣàdédé kọlu ara wọn lórí afárá òyìnbó tí ń bẹ ní ìpínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ náà ni àwọn òṣìṣẹ́ àjọ tí ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ń pàṣẹ fún láti bọ́lẹ̀ lójúnà àti lè wá ìyanjú sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ náà ni àjọ tí ń rí sọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú fọ́nrán eléyìí tí wọ́n jù sórí ìtàkùn ayélujára X wọn lónìí ọjọ́rú ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti darapọ̀ mọ́ àjọ LASTMA lójúnà àti rí wípé àlàáfíà ń bẹ lágbègbè ọ̀hún lẹ́yìn ìjàmbá ọkọ̀ náà. ìjọba ìpínlẹ̀ kogi lọ́jọ́rú ní ni wọ́n ti gba àwọn ọkọ̀ akérò tí ń lọ fẹ́fẹ́ gáàsì láti ọwọ́ ìjọba àpapọ̀ lójú náà ti lè gé iye owó ọkọ̀ kú wálẹ̀ ní ìpínlẹ̀ kogi èyí tó fi fa àwọn ọkọ̀ náà lé ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ ló wáyé ní ìlú lọ́kọjà lọ́jọ́gù òní gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Ahmed Òdòdó lákòókò tó ń ṣiṣẹ́ lójú àwọn ọkọ̀ náà gbóṣùbọ̀ kàgìláì fún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ṣíṣe àgbékalẹ̀ ọkọ̀ tí wọ́n fẹ́ gáàsì náà gómìnà Òdòdó ní igbákejì rẹ̀ ìyẹn Joe Saliu ṣojú fún pẹ̀lú àlàyé wípé ìpínlẹ̀ Kogi náà ti ṣe àmúlò ètò láti gé iye owó ọkọ̀ wíwọ̀ kú wọlẹ̀ níbẹ̀ ni wọ́n ti ṣèlérí wípé ìṣèjọba gómìnà Òdòdó ṣetán láti máa fa àwọn ètò ìjọba àpapọ̀ èyí tí yóò ṣe olùgbé ìpínlẹ̀ Kogi láǹfààní mọ́ra ẹ̀wẹ̀ alákòóso fúnrọ̀ ìdàgbàsókè irin nílẹ̀ yìí iye Shuaibu Abubakar Audu ṣàpèjúwe gẹ́gẹ́ owó ọkọ̀ wíwọ̀ kó wọlẹ̀ ní ìdá ogójì forty percent nípasẹ̀ lílo ọkọ̀ afẹ́fẹ́ àti gẹ́gẹ́ bí ìgbésẹ̀ èyí tí yóò mú ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè wọ̀lú wá pẹ̀lú àlàyé wípé fẹ̀ǹkàtẹ́lẹ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ti fẹ́ ṣubú daranu pátápátá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ akin lójú náà àti gbé dìde padà. apá ibì kan lára ilé alájà kan lọ́jọ́ ìṣẹ́gun ló ti ṣàdédé dàwó ní agbègbè ìjẹjà ní ìjọba ìbílẹ̀ gúúsù abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní aago mẹ́rin ọ̀sán kọjá ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn tí òjò ṣẹ̀rántán ní ìwọ̀nba ìṣẹ̀lẹ̀ náà ni ò mú ẹ̀mí ẹnikẹ́ni dání látàrí bí ẹnìkan ti ń ta ẹja níwájú ilé náà ṣe kó àwọn ọmọdé ti ń bẹ ní àyíká ilé náà lọ́ọ̀rẹ́ forípamọ́ sí ilé tí ń bẹ ní ìtòsí lákòókò tí òjò náà ń balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kọjá lákòókò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn olùgbé ilé náà yọ pẹ̀lú gbólóhùn wípé ọlọ́run ṣeun o ẹ̀wẹ̀ àwọn olùgbé ilé náà ni wọ́n padà wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹrù wọn bóde láti inú ilé náà ìjàmbá ọkọ̀ kan mà ti wáyé pẹ̀lú bí ọkọ̀ àjẹgbé ijò kan ti ṣàdédé kúrò lójúnà èyí tó yẹ kó tọ̀ bọ́ sí ojúnà mi ò ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wà wáyé lónìí ọjọ́rú ní ìpínlẹ̀ Ògùn ọkọ̀ náà ló mórí kúrò lójúnà tirẹ̀ lọ́ọ̀rì forí sọ iwájú àwọn ilé ìtajà tí ń bẹ lẹ́bàá títì gun orí kòtò dáminù kọjá pẹ̀lú ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ tí ń sọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bọ́ síta láti rí wípé ọkọ̀ ló lọ láì sí ìdíwọ́ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí wípé àlàáfíà ló padà ń bẹ lágbègbè náà. àjọ tí ń ṣàmójútó ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sin àwọn kan lọ́rọ̀ sí ẹ̀dá bíi méjìlá twelve níye kan tí ń ṣe Owónàbì èyí tí àwọn èèyàn mọ̀ sí lóṣó lọ sọ́gbà ẹ̀wọ̀n láti lọ́ọ̀rì lo oṣù mẹ́jọ eight months yìí ń bẹ̀ lọ́ọ̀rì gbọ́n omi ẹ̀wà mu ọ̀gá àgbà àjọ náà ìyẹn Méjọ̀ Ọláníyì Ọlátúnbọ̀sún kò ni wọ́n kó àwọn òṣìṣẹ́ àjọ náà sòdí lọ sí agbègbè Ọ̀bàlẹ̀ǹdé ní ìpínlẹ̀ Èkó lójú náà ti káwọ́ tó àwọn tí ń ṣiṣẹ́ olóṣù náà látàrí bí wọ́n ṣe ń ṣàkóbá fún ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó ọ̀gá àgbà kó ṣàlàyé wípé fífi ọwọ́ òfin gani àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá náà ló ní wọ́n ń ṣe pẹ̀lú èròǹgbà ìjọba láti mú àgbéyìndé bá ìmọ́tótó àyíká ti ìpínlẹ̀ èkó àwọn tí ọ̀wọ́ bá ni wọ́n fi ẹ̀sùn ṣíṣe owó nàbì kan pẹ̀lú bí àwọn méjìlá twelve níye nínú àwọn mọ́kàndínlógún nineteen níye èyí tí wọ́n fẹ̀sùn kàn ṣíṣe ìnàbì náà ṣe jẹ̀bi bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ rán wọn lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́jọ eight months níye lójú náà àti lọ rí gbọ́n omi ẹ̀wà wò níbẹ̀ bákan náà ni wọ́n pa á láṣẹ kí wọ́n lọ rí tọ́jú àwọn méje yòókù seven níye títí tí wọn yóò fi jókòó lọ́rọ̀ wọn lẹ́ẹ̀kan sí i. ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ wó kalẹ̀ àwọn ilé ìgbé èyí tí wọ́n buwọ́ lù eléyìí tí wọ́n kò lọ̀rọ̀ sí ẹ̀dá kan sọ ìdí ibùgbé wọn. alámòjútó ní iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti wọn àlùmọ́ọ́nì inú omi yẹn tó kú bọ̀ wá àbò ló fèyí léde bẹ́ẹ̀ ló fi ìdí rẹ̀ múlẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ pẹ̀lú àlàyé wípé ṣíṣe wíwó palẹ̀ àwọn ilé náà ló wáyé lójúnà freedom ti ń bẹ ní lekki phase one nínú fọ́nrán náà ni wọ́n ti ń ṣe àfihàn bí àwọn ilé onípààrọ̀ náà ṣe ń jẹ́ dídàwó lulẹ̀ látọwọ́ àjọ tí ń ṣe kọ́ńpọ̀ òfin ìjọba lórí ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ èkó. ìjàmbá ọkọ̀ míì tún ti wáyé ní agbègbè mòwe ìbàfọ̀ lójúnà márosẹ̀ èkó sí ìbàdàn pẹ̀lú bí ọkọ̀ akérò kan ṣe forí dólẹ̀ nà ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sókè o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lóde ọjọ́rú ní déédé aago márùn-ún àbọ̀ pẹ̀lú bí ọkọ̀ náà ṣe bàjẹ́ púpọ̀ pẹ̀lú ìrànwọ́ fọ́nrán èyí tó gbòde kan láti ṣe àkíyèsí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí ń rí sí gbogbo ọkọ̀ eléyìí tí ń bẹ lójúnà náà láti rí wípé àlàáfíà ló padà wá jọba ń bẹ̀. àwọn kan tínú ń bí ní olúluwà àbújá mà ti kọlu ajíṣebí obìnrin kan eléyìí tí ẹnikẹ́ni ò tí ì dámọ̀ jà sí òò àwọn ará ìlú náà ni wọ́n ṣe ìkọlù náà sí ọkùnrin tí ń wọ aṣọ bí obìnrin ọ̀hún látàrí bí ó ṣe múra lọ́nà tí ò bá ìwà ọmọlúàbí mu bó tilẹ̀ jẹ́ wípé àwọn ará ìlú náà kọ́kọ́ lọ rí bá ajíṣe bí obìnrin náà níṣe ló gbìyànjú láti fi wọ́n sílẹ̀ lórí ìdúró wọ́n pé èyí gan-an ló jẹ́ kí àwọn ará ìlú náà tẹ̀lé kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní oaa lé lórí sọ̀rọ̀ burúkú sí pẹ̀lú bẹ́ẹ̀ kí wọ́n tó ràn lọ́wọ́ lójúnà àti bá bọ́ aṣọ burúkú eléyìí tó wọ̀ sára náà kúrò jà sí ìhòòhò ọmọlúwàbí níbẹ̀ ni àwọn ará ìlú tí wọ́n ń parí ìkìlọ̀ fún arákùnrin náà wípé àwọn ò gbọ́dọ̀ rí tàbí rí gbọ́ wípé níṣẹ́ ni wọṣọ káàkiri eléyìí tó bá òfin mu tàbí wọṣọ eléyìí tó lòdì sí ti irúfẹ́ ẹni tó jẹ́ bóyá ọkùnrin ni o ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ajíṣebí obìnrin kan èyí tí èyí tí gbogbo ayé mọ̀ sí eré màmá dòkú ajíṣebí obìnrin náà ni wọ́n ṣe àwárí òkú rẹ̀ lójúnà márosẹ̀ Katampe Mabushi lóṣù kẹjọ o wọ́n pé eré màmá náà ni wọ́n bá nínú àgbàrá ìjẹ́ pẹ̀lú àpá àti egbò lára rẹ̀ èyí tí ń ṣe àfihàn wípé níṣe ni àwọn kan ti dá sẹ̀ríà fún dáadáa kí wọ́n tún padà wá gba ẹ̀mí lẹ́nu rẹ̀ látàrí bí ìjọba àpapọ̀ ṣiṣẹ́ àfikún sórí owó oṣù ṣẹ́jú kéré jùlọ nílẹ̀ yìí ìyẹn láti ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà thirty thousand naira sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà seventy thousand naira ìjọba àpapọ̀ tó ti kéde wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọn yóò máa gba ẹgbẹ̀rún méjìlélọ́gbọ̀n náírà thirty two thousand naira gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì lóṣooṣù wọn ọ̀rọ̀ ọ̀hún náà ni iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ sísan owó oṣù òṣìṣẹ́ nílẹ̀ ìfìlédè nínú àtẹ̀jáde kan ètò buwọ́lù lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí alága àjọ náà ìyẹn epo inter jọ̀dí mọ̀ wípé àwọn tí wọ́n ṣe àfikún sórí owó wọn làwọn tí wọ́n ṣiṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba nínú àwọn iṣẹ́ bíi dókítà òṣìṣẹ́ elétò ìlera míì olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ọlọ́pàá àwọn òṣìṣẹ́ elétò ààbò pẹ̀lú àwọn iléeṣẹ́ ológun pẹ̀lú àwọn míì eléyìí tọ́rọ̀ kàn o ẹ káàbọ̀ padà wáyé o ẹ tún jókòó yìí ṣe dáadáa láti lè gbádùn ẹ̀kúnrẹ́rẹ́ àgbéyẹ̀wò ìròyìn. aláṣẹ bọ́lá tinubu ti ṣetán láti tẹkọ̀ létí lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì uk fún ìsinmi lẹ́nu iṣẹ́ ọlọ́sẹ̀ méjì rẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí olùdámọ̀ràn rẹ̀ pàtàkì lórí ìròyìn àti ọgbọ́n àtinúdá báyọ̀ ọ̀nànúgà fi síta lónìí ó ní wípé àkókò ìsinmi yìí tó jẹ́ lára ìsinmi ọlọ́dọọdún aláṣẹ yóò fún aláṣẹ láǹfààní láti ṣiṣẹ́ lórí ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà kù sí àti láti wá àwọn ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé lásìkò ìṣèjọba rẹ̀ èyí tó sì dájú wípé nígbà tí aláṣẹ bá fi máa padà dé ara bàbá ti jí pépé sí i dáadáa yóò sì wá lo àwọn ọgbọ́n àtinúdá rẹ̀ láti wá ìyanjú sáwọn ohun tó ń kojú ilẹ̀ nàìjíríà láàárọ̀ òní ọjọ́rú ọjọ́ kejì oṣù kẹwàá ìjọba ilẹ̀ Germany kéde ṣíṣe àfikún owó tó jẹ́ mílíọ̀nù mẹ́rìnlélógún euro twenty four million euros tó bu orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì lágbègbè Sahel àti Lake Chad láti ṣèrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwọn tí wọ́n nípìn nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi láwọn ìlú náà ọ̀rọ̀ yìí ni ó di mímọ̀ nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ Germany tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Àbújá fi síta lónìí níbi tó ti tẹ̀síwájú wípé lọ́wọ́lọ́wọ́ yìí àpapọ̀ ìrànlọ́wọ́ owó náà ti di ọgọ́rùn-ún mílíọ̀nù euro èyí tó jẹ́ one hundred and eighty-five billion naira ní owó ilẹ̀ nàìjíríà ìyẹn tí ó ti ṣe ní ọdún yìí nìkan ó ní àjọ elétò pípèsè oúnjẹ jíjẹ lágbàáyé world food program ti ṣàfikún pípèsè oúnjẹ rẹ̀ nípa ṣíṣe ìrànlọ́wọ́ owó fún àwọn tó kù díẹ̀ káàtó fún pàápàá lápá ìyá ìlà oòrùn àríwá ilẹ̀ wa tàbí kí ó ṣe àgbékalẹ̀ àwọn ilé ìdáná káàkiri ní ìlú màdúgùrí ẹ̀wẹ̀ ilẹ̀ switzerland náà ti ṣàfihàn ètò rẹ̀ láti ṣe àtìlẹ́yìn owó bílíọ̀nù kan ó lé mẹ́sàn-án náírà one point nine billion naira fún àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí aṣojú ilẹ̀ switzerland lórílẹ̀‐èdè nàìjíríà nicholas land ti sọ di mímọ̀ ó ní owó yìí ni yóò wọlé láti pàṣẹ àjọ tó ń rí sí ṣíṣe ìrànlọ́wọ́ owó fáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé UN ń ṣe àkóso rẹ̀ èyí tí yóò bójútó ọ̀rọ̀ ìlera omi àti ìmọ́tótó tí yóò dènà àwọn àrùn onígbá méjì tí yóò sì tún dáàbò bo oúnjẹ jíjẹ kò dín ní àwọn afurasí márùn-ún tí iléeṣẹ́ ọlọ́pàá àbígì ní ìpínlẹ̀ Ògùn fi kélé òfin gbé lórí lílọ́wọ́ nínú ikú ọ̀gbẹ́ni apẹja kan torúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Síkírù nínú ìwọ̀pín tó wà níjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ọ̀gbẹ́ni ṣẹ́gun síkírù tó jẹ́ apẹja yìí ni òun àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì dìjọ lọ sódò láti lọ pẹja nígbà tí wọ́n á fi dé odò ni wọ́n ṣàkíyèsí wípé àwọn kan ń jí àwọn ẹja tí àwọn kó jọ sínú àwọn kó bí síkírù ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo olè olè láti ké gbàǹjarè sáwọn tó wà nítòsí ó ní àwọn ọ̀daràn wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí ní kó igi ọ̀parun bò ó nígbà àyà àti lórí nígbà táwọn ọmọ rẹ̀ méjèèjì sì ríbi sá lọ bí wọ́n ṣe rí wípé àwọn ti kó òbò débi tó wípé ẹ̀mí rẹ̀ ti fẹ́ẹ̀ bọ́ ni wọ́n bá ju ìyókù rẹ̀ dànù sínú odò ọ̀hún tí wọ́n sì sá lọ gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí làwọn mọ̀lẹ́bí olóògbé Síkírù lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá Àbígí létí tí wọ́n sì lọ kó àwọn afurasí ọ̀daràn náà tí orúkọ wọn jẹ́ Saheed Mureni afeez mureni saheed saheed samson samuel àti ogójì ọlọ́runwà lọ́jọ́ ẹtì tó kọjá agbẹnusọ wa sọ di mímọ̀ wípé ní báyìí wọ́n ti gbé òkú arákùnrin síkúrú yìí lọ sí ilé ìgbókùsí tí wà nílùú ìjẹ̀bú òde lọ́jọ́rú òní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa ti ṣàfihàn ìwé àbádòfin rẹ̀ láti kọ́ fásitì ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbìn Federal University of Agriculture and Tropical Studies sí Ìrágbìjí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àbádòfin yìí ni ẹni tó jẹ́ aṣíwájú àwọn aṣòfin ìyẹn aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé látinú ẹgbẹ́ òṣèlú APC láàrin gbogbo ìpínlẹ̀ Èkìtì ṣagbátẹrù ẹ̀ èyí tí gbogbo ilé ti gbéyẹ̀wò lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí aṣòfin Ọlálérè Oyèwùmí sì kejì rẹ̀ àti àwọn aṣòfin míì lára àwọn tá a ti rí igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Barau Jibrin aṣòfin Solomon Adéọlá àtàwọn aṣòfin míì àjọ tó wà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní òkè òkun nidcom ti gba àwọn ọmọ nàìjíríà tó wà nílẹ̀ lebanon lámọ̀ràn láti kúrò ní orílẹ̀-èdè náà báyìí nítorí ìkọlù tó ń wáyé lemọ́lemọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ israel bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà ti sá lọ sí apá ìhà gúúsù ilẹ̀ náà èyí tó lálàáfíà síbẹ̀ àjọ nidcom tẹnumọ́ fún wọn láti máa padà bọ̀ nílé lásìkò tí àwọn bàálù tó lè gbé wọn wá sílé wà ńlẹ̀ báyìí ó wáá fi ìdúró rẹ̀ wọ̀n lórí bó ti jẹ́ wípé kò sọmọ orílẹ̀-èdè nàìjíríà kankan tó ti farakásá nínú ìkọlù náà síbẹ̀ ó rọ̀ wọ́n láti sọ àsọyépọ̀ pẹ̀lú iléeṣẹ́ nàìjíríà tó wà ní lẹ́bánọ́ọ̀nì fún ìtọ́ni àti ìgbésẹ̀ tó tó jùlọ lásìkò yìí torí ó dá òun lójú wípé àlàáfíà wọn jẹ aláṣẹ Tinubu lógún púpọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ fún alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Uchenna Orji ti filéde nínú àtẹ̀jáde tó fi síta lónìí wípé ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe òpópónà òní kìlómítà méje èkó sí sango sí abẹ́òkúta ní wàràǹṣeṣà òpópónà yìí ni wọ́n ti pa tì láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn èyí tó ti mú kí àwọn awakọ̀ àti àwọn olùgbé agbègbè náà ó fi àìdùnnú wọn hàn lórí bí ọ̀nà náà ṣe bàjẹ́ tó èyí tó ti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò wewu láìmọye ìgbà Ọ̀jìwà tẹnumọ́ ìfarajì ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe àwọn òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí tí ó kù díẹ̀ káàtó lábẹ́ ètò tó pè ní operation free our roads ẹ mú kí àwọn òpópónà wa ó já geere kò dín ní àwọn èrò inú ọkọ̀ mẹ́wàá ten tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé láago méjì òru kọjá láàárọ̀ òní ní abúlé ọ̀ṣun lópòpónà márosẹ̀ èkó sí bàdágìrì ní ìpínlẹ̀ èkó níbi tí ọkọ̀ sienna kan tó ń kó àwọn èrò bọ̀ láti apá ilẹ̀ Ìgbò pẹ̀lú eré burúkú tí ó ń sábọ̀ ti lọ rọ́lu ọkọ̀ akóyọyọ Shackman kan níbi tí ìyẹn dúró sí jẹ́jẹ́ tiẹ̀ ìjàmbá yìí gbẹ̀mí àwọn èrò ọkọ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń ṣe ọkùnrin àgbàlagbà mẹ́ta àgbàlagbà obìnrin mẹ́rin ọmọdébìnrin méjì àti ọmọdékùnrin kan nígbà tí àwọn mẹ́ta míì farapa yánnayànna bó tilẹ̀ jẹ́ wípé ọ̀kan nínú àwọn mẹ́ta yìí padà gbẹ̀mí mì lásìkò tí wọ́n ń dòla ẹ̀mí wọn ṣùgbọ́n àwọn tí wọ́n farapa yìí ni wọ́n padà gbé lọ sí ilé ìwòsàn ìkẹ́kọ̀ọ́ ìṣègùn fásitì ìpínlẹ̀ èkó LASUS eléyìí tó fìkàlẹ̀ sílùú ìkẹjà lẹ́yìn tí àjọ Lagos State Ambulance Service lasambos ti kọ́kọ́ fún wọn ní ìtọ́jú àkọ́kọ́ akọ̀wé àgbà fún àjọ tó ń jẹ́ ìpè pàjáwìrì nípínlẹ̀ èkó lasema ọmọfẹ́mi ọ̀kẹ́ ọ̀sán ìtolú ló sọ èyí di mímọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ti ránṣẹ́ pé alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ wa aṣòfin Dave Umahi lórí ipò tí kò bójúmu tí òpópónà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ wà báyìí ìránṣẹ́ pé alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ yìí ló wáyé látàrí bí aṣòfin Buhari Abdulfatai tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti yapa ìhà àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe pàkíyèsí àwọn ará rẹ̀ sí bí òpópónà náà ṣe bàjẹ́ tó débi wípé ṣe ló ń fa ìjàmbá ọkọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn arìnrìnàjò àti súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ èyí ló wá mú kí wọ́n ránṣẹ́ sí Dave Umahi láti wá ṣàlàyé tẹnu ẹ̀ wá sọ ohun tó mú kó pa iṣẹ́ ọ̀nà náà tì tí kò tiẹ̀ fi yà sí rárá lẹ́yìn tó sì jẹ́ wípé ó sì lé lọ́dún mẹ́wàá tí ìjọba ti buwọ́lu ṣíṣe àtúnṣe rẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lu ètò ìgbanisíṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ mẹ́sàn-án-dín-lẹ́gbẹ̀rin seven hundred and ninety one níye èyí tí yóò jẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ẹ̀kọ́ àti àwọn mọ́kàndín ní òjìdínlẹ́gbẹ̀ta míì five hundred and sixty one tí yóò máa ṣiṣẹ́ láwọn ẹ̀ka tó ṣe gbòógì ọ̀rọ̀ yìí ni ẹni tó jẹ́ alága àjọ tó wà fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ alhaj kamoru adéríbigbé sọ di mímọ̀ lásìkò tó ń ṣe ìpàdépọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní gbọ̀ngàn àwọn òṣèré tíátà tó wà lẹ́ka iléeṣẹ́ ìjọba tó wà fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní àgòdì nílùú ìbàdàn ó wáá ṣe àfikún rẹ̀ pé àwọn òṣìṣẹ́ tí wọ́n tún ti kẹ́kọ̀ọ́ gboyè sí ní ilé ẹ̀kọ́ gíga pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba yóò tún jẹ àǹfààní wíwà lára àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ níye one thousand five tí ìjọba yóò ṣe ìṣípòpadà fún lẹ́nu iṣẹ́. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tàwọn aṣojú ẹlẹ́ni ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún níye three hundred and sixty pè fún fífagilé ẹlẹ́yàmẹ̀yà láàrin ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ti àwọn aṣojú wọn. wọ́n ní àparò kò ga jù kán lọ ìpè yìí ló wáyé látàrí bí aláṣẹ Tinubu ṣe kéde àmì ẹ̀yẹ Grand Commander of the Order of the Nigeria GCON fún Godwill Akpabio àti adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Kudirat kékeré ẹkùn nígbà tó fún Abbas Tajudeen tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin tàwọn aṣojú àti igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Jibrin Barau ní CFR commander of the order of the federal republic èyí tó kéré sí èyí tó fún Godwill Akpabio wọ́n ní eléyìí ò bójúmu rárá rárá a ò fẹ́ ẹ fagilé iléeṣẹ́ aṣọ́bodè ilé wa NCS ẹ̀ka ti Tincan Island ti kéde lánàá nípa bó ti gbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ akẹ́rù mẹ́ta tí wọ́n di igbó sínú ẹ̀bùbà èyí tí ìwọ̀n rẹ̀ jẹ́ ọ̀kànléní sókè three hundred and forty-one plus kilogram gẹ́gẹ́ bí ọ̀gá àgbà agbègbè iléeṣẹ́ náà Dera Nnadi ṣe sọ di mímọ̀ lónìí ó ní àwọn ẹrù wọ̀nyí ni wọ́n kó wọlé gba inú àgbá tí ń ṣe ti Mediterranean Shipping Company wọlé ṣùgbọ́n ní báyìí wọ́n ti fa àwọn igbó náà lé àjọ NDLEA lọ́wọ́ fún ìwádìí síwájú sí àti fún ìgbésẹ̀ tuntun ó wá tẹnumọ́ wípé àjọ náà yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti bá gbogbo ọ̀nà wàgbó dẹ́kun fún kíkó àwọn ẹrù tó lòdì sí òfin àti àwọn nǹkan tó lè wọlé sórílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀dọ́ ṣe ìfẹ̀hónúhàn láti pè fún yíyọ ọ̀gá àgbà àjọ elétò ìdìbò abẹ́lé Babalọlá nípò ìfẹ̀hónúhàn yìí ni wọ́n ṣe láàárọ̀ òní níbi tí àwọn ọ̀dọ́ náà ti ṣèwọ́de káàkiri àwọn òpópónà táwọn èèyàn ṣe àmúlò jùlọ nílùú Àkúrẹ́ lọ sí iléeṣẹ́ àjẹlétò ìdìbò ìpínlẹ̀ náà eléyìí tí wà ní alágbàkà táwọn ti pátákó ìfẹ̀hónúhàn lọ́wọ́ tí wọ́n kọ oríṣiríṣi sí láti pè fún yíyọ Babalọ́lá nípò ṣáájú ètò ìdìbò sípò gómìnà èyí tó ń bọ̀ lọ́nà tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí nígbà tí ọ̀kan lára àwọn ọ̀dọ́ olùfẹ̀hónúhàn yìí ìjánusì ọ̀làwálé tó sọ̀rọ̀ lórúkọ gbogbo wọn sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi fẹ́ kí wọ́n yọ Babalọ́lá nípò wọ́n fi ẹ̀sùn kan Babalọlá wípé kò kájú òṣùwọ̀n tó fún iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ ìyẹn fún ipò tó dì mú àìsèkájú òṣùwọ̀n yìí lè ba ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà jẹ́ lẹ́yìn èyí ni Bíọ́dún Amusu tó jẹ́ akọ̀wé INEC ní ìpínlẹ̀ náà lásìkò tó ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lu àwọn ọ̀dọ́ náà lọ́gbẹ̀ẹ́nu fún ṣíṣe ìfẹ̀hónúhàn alálàáfíà ó sì fi dá wọn lójú wípé olú iléeṣẹ́ INEC yóò gbé ìgbésẹ̀ tó yẹ àti èyí tó tọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Babalọ́lá yìí àmọ́ yóò sì rí i dájú wípé ìbò kọ̀ọ̀kan ló jẹ́ wípé kò ṣòfò lásìkò tí wọ́n bá dì í. ẹ̀yin ará èyí ni òpin àgbéyẹ̀wò ìròyìn tá a mú wá sí ojú ìwòran yín ní àṣálẹ́ òní láti kàn ní Yorùbá Broadcasting Network YBN bóyá ìgbà àkọ́kọ́ tí ìrètí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí èyí ṣáà subscribe button kó lè máa ta ilé olùbọ́ nígbàkúgbà tá a bá ti mú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan wá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 Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.